bàbá rí èèyàn kan tó ló nífẹ̀ẹ́ èèyàn nítorí pé ní yẹn fún ní nǹkan wọ́n ní fàmá àhádà ilẹ̀ àpọ̀ kò nífẹ̀ẹ́ rẹ̀ tó nífẹ̀ẹ́ ní tí wọ́n fún ẹ̀rì wọ̀nàkọ́lá náà yóò hìbò máa yóò tí hì nílá ìfà àtàkẹ́gbò wà mahali wà sóòrò mìíràn kọ́wù ẹ̀rí wọn rálíkà mọ́ni àhábà ìsáàmà lẹ́kọ́ ní ìyànsóòrò bí ẹ̀bá ló nífẹ̀ẹ́ ìyàn kan nítorí pé nìyẹn ràn lọ́wọ́ ìnáma àhábà annásùlá annásì kìí ṣe pé torí ọlọ́run lè nífẹ̀ẹ́ rẹ̀ torí pé nìyẹn ràn ní nígbà rẹ̀ lọ́fílọ́ nífẹ̀ẹ́ ẹni tọ́lọ́ nífẹ̀ẹ́ yẹn nítorí tọ́lọ́m yẹn wọ́n yẹ nítorí tọ́lọ́m ni tó bá ṣe nǹkan ní tí ò ti ọlọ́run tí wàá sì nífẹ̀ẹ́ rẹ̀ àbúrò ní nífẹ̀ẹ́ rẹ̀ ah, ṣe ń bá mi ká lọ jàmá ẹ̀wọ́n ti dé ìsìlámù ń tíré ni wá lọ ó fẹ́ kí àṣepọ̀ ti ń bẹ láàrin wa kó kọjá àṣepọ̀ ayé tọ́lá àṣepọ̀ tí ọlọ́run fi sáàrin wa àṣepọ̀ torí tòun ọlọ́run ni kí torí ayé ẹ̀rìn bàbá ní fa ìdáhùn lámì ọ̀hìn fẹ́lẹ̀ àkéèpà irú ẹni tí ó bá rí gbà ní lókìtó àti lódodo kò nífẹ̀ẹ́ ẹni tó lò nífẹ̀ẹ́ ìlànà ìyẹ́sùn ilé ìgbìmọ̀ ìjábẹ̀ lè má bá a ti wọ̀dá fayin alimadọ́ra àǹfààní tẹ́ni ìyẹn fẹ́ rí lẹ́ni ìyẹn nífẹ̀ẹ́ láburú tí wọ́n fẹ́ gbádànù fún أحب ذلك لكونه وسيلة إلى محبوبه tó bá nífẹ̀ẹ́ níyẹ ó nífẹ̀ẹ́ rẹ̀ nítorí wípé mix rẹ̀ nìyẹ jẹ́ irinṣẹ́ ló jẹ́ láti àṣífù nǹkan mìtẹ́ nìyẹ nífẹ̀ẹ́ ni wọ̀lẹ́ ìṣàhábà hubban lillah irúfẹ́ bẹ́ kìí ṣe fẹ́ torí tọ́lọ́m wala li dhatil mahbub kódà kìí ṣe fẹ́ ولو على هذا تجري حامة محبة الخلق بعد بعدهم مع بعدهم wọ́n lérò ìfẹ́ báyẹ ní majority àwọn èèyàn máa ń ní síra wọn ìfẹ́ pàjọ ń síra wa láǹfààní ni wọ́n ní wọ́n nífẹ̀ẹ́ torí tọ́lọ́m wọ́n ní kó dẹ̀ ní wọ́n tún ní tí ṣe wọ́n láǹfààní ẹ̀gbẹ̀gbẹ̀ bí wọ́n fi bẹ́ẹ̀ fẹ́rẹ̀ àǹfààní tí ń ni wọ́n ṣe kí ni o òní wọ́n fẹ́ràn wọn wà hádà láyé sáàbù aléyìí fi ààkírọ wà láyé àǹfààní ọ̀hún ẹni bá nírú ìfẹ́ yẹ ọlọ́run ní san lẹ́sàn tó bá níjọ́ gbọ́dá kìíyàmù ìfẹ́ yẹ ò sì ní wúlò fún níjọ́ gbọ́dá kìíyàmù wọn ni wàrú bá máa adàdà alẹ́ka ilẹ̀ nẹfàkì wọn mọ̀dà hánàtí hánà àmọ́ mú yàn compromise àwọn nǹkan èyí tí ọlọ́run ọbọ̀ fẹ́ wọ́n ni wọ́n fàkánù fil akhirati minal akhilla ba'dihim li ba'din aduwwan illa al-muttaqin gbogbo orí àwọn tó bá ipé tí wọ́n torí ẹ̀ nífẹ̀ẹ́ ara wọn nìyẹn kìí ṣe torí tọlọ́run tó bá di yọ́gbọ̀n alkiyama ẹ̀rẹ́ ni wọ́n jọ ní síra wọn láyé ẹ̀ ọ̀tá ni wọ́n bára wọn sí níwájú ọlọ́run alkiyama ẹ lọ́mọ bẹ́ẹ̀ gbogbo àwọn tẹ́ bá nífẹ̀ẹ́ tí ẹ bá ṣe torí ọlọ́run lẹ́fi nífẹ̀ẹ́ wọn

ìfẹ́ tí ó wúlò fún yín láìpẹ́ àmà òun náà ìfẹ́ ń tẹ́ bá fẹ́ràn láyé nítorí ọlọ́run ẹ̀rì wà á máa yẹ́ bí mọ́ fún àwọn nọ́sọ́rọ́ mi ṣọ́sìn ṣùgbọ́n ìfẹ́ tí ń fẹ́ àrùn sí ìkúnlọ́wọ́ lọ́dún èèyàn kan fún mọ̀yẹ́sọ̀ náà yóò gbòhú ìlà tó wá